mo kí yín káàbọ̀ sí ajá ọ̀balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára olúwatúnmiṣe àdìgún lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká olórin jùjú gbogbo ni wọ́n péjú pésẹ̀ síbi ẹ̀yẹ ìkẹyìn eléyìí tí wọ́n pè ní àṣálẹ́ orin fún akọrin olórin jùjú ní Dayọ̀ Kújọ́rẹ̀ àwọn bíi Queen Ayọ̀ Balógun Shina Peters Esther Ìgbẹ́kẹ̀lé Sọjí Ọmọ́táyọ̀ Délé Gold ni wọ́n wà níbi àṣálẹ́ orin náà láti fún akọrin olórin ọ̀hún ní ẹ̀yẹ ìkẹyìn ọkùnrin tó rèwàlẹ̀ àṣàmí lọ́lọ́ yìí èyí tí ọ̀pọ̀ àwọn ọmọ rẹ̀ sọ wípé àwọn yóò ṣàárò ohun tí bàbá àwọn máa ń ṣe fún wọn púpọ̀ àwọn bíi àyìnkẹ́ déwálé adétutù àti àwọn mìíràn bẹ́ẹ̀ ni wọ́n sọ ohun tí wọn yóò ṣàárò nípa bàbá wọn ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. mo máa miss dádì fún gbogbo àwọn advices tí wọ́n máa ń fún mi gbogbo prayers tí wọ́n máa ń fún mi mo máa miss wọn gbogbo nǹkan ni mo máa fi miss wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń kan sára sí ọmọdékùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Mọ́rẹ́nikejì Joshua ẹni tó wà ní ìpele kejì ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìyẹn primary two ni wọ́n ti ń gbóríyìn fún ẹ̀bùn Elédùmarè léyìí tó ń bẹ lára ọmọdé ọ̀hún tí ó kò sì fi pamọ́ Mọ́rẹ́nikejì Joshua ni ó ya àwòrán olùdásílẹ̀ iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun ìyẹn ọ̀gbẹ́ni Fẹ́mi Adéríbigbé gẹ́gẹ́ bí àwòrán ọ̀hún èyí èyí tí ìyá rẹ̀ fi ṣọwọ́ sí ṣògo rẹ́ni kejì lórí ìtàkùn ayélujára tí ó sì sọ wípé láti ọjọ́ ayẹyẹ ọdún mẹ́wàá Orísun ni ọmọ ọ̀hún ti nífẹ̀ẹ́ gidigidi sí olùdásílẹ̀ iléeṣẹ́ náà èyí tí ó sì bẹ̀rẹ̀ sí ní ya àwòrán bàbá náà láti fi ẹ̀bùn rẹ̀ tó ní hàn ju gbogbo rẹ̀ lọ àwọn òbí ni ìpè jáde sí láti rí i dájú wípé wọ́n tọ́jú ẹ̀bùn àwọn ọmọ wọn dáadáa torí wípé yóò padà wúlò fún wọn ní ọjọ́ ọ̀la ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlú mọ̀ọ́ká ayélujára tí gbogbo ènìyàn mọ̀ sí Túndé Ednut ló sọ sórí ìtàkùn ayélujára rẹ̀ pé ìbínú kì í ṣe ohun tí ó dára ó sì wí pé ìbínú kì í tún nǹkan ṣe bí kò ṣe pé kó dà nǹkan rú Túndé Ednut ló fi fọ́nrán fídíò ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ lórí ayélujára rẹ̀ tí ó sì fi gba àwọn ènìyàn níyànjú pé kí wọ́n dẹ́kun àti máa bínú ní ìgbà gbogbo. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlú mọ̀ọ́ká òṣèré orí ìtàgé àti adẹ́rìn-pòṣónú tí gbogbo ènìyàn mọ̀ sí Ellen Paul láti fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó wá bá a ṣàjọyọ̀ níbi ayẹyẹ àṣeyọrí ilé ẹ̀kọ́ gíga tí ó ṣe parí pàápàá jùlọ sí ọkọ rẹ̀ ó ní òun mọ rírì orí ọkọ òun àti àdúrótì rẹ̀ Ellen Paul ló sọ eléyìí lórí ayélujára rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlú mọ̀ọ́ká òṣèré orí ìtàgé tí gbogbo ènìyàn mọ̀ sí ẹyinjú Elédùmarè ló sọ sórí ìtàkùn ayélujára rẹ̀ láti fi kí ìyá rẹ̀ pé ó ní kí wọ́n bá nǹkan sára sí ìyá òun nítorí pé ó jẹ́ abiyamọ tòótọ́ ẹyinjú Olódùmarè ló fi àwòrán òun pẹ̀lú ìyá rẹ̀ ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ lórí ayélujára ní ìtàgé tí gbogbo ènìyàn mọ̀ sí Alẹ́ṣọ Lásánní ló fi àwòrán alálàyé ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ pé ó yẹ kí ènìyàn máa dunnú ní ìgbà gbogbo ó nítorí wípé ayé kan ló wà ó sì túbọ̀ sọ síwájú sí i pé kí ènìyàn má ṣe jẹ́ kí ọ̀rẹ́ ẹnu ẹnì kejì gbé ṣubú kí ó má sì jẹ́ kó kọ́ lómi inú rárá ọlá ló fi àwòrán yìí gba àwọn ènìyàn níyànjú lórí ayélujára rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlú mọ̀ọ́ká òṣèré orí ìtàgé tí gbogbo ènìyàn mọ̀ sí Adésànyà Tóyọ̀sí Iléyẹmí ló sọ sórí ìtàkùn rẹ̀ pé ohun tí wọ́n fi pe obìnrin ní abiyamọ ó ní kò ní bọ́ sọnù lọ́wọ́ wọn ó tún gbàdúrà pé àwọn ògo ọwọ́ wọn tí wọ́n fi ń pè wọ́n ní ìyá ó ní kò ní dòkú mọ́ wọn lọ́wọ́ Tóyọ̀sí ló fi fáwọn fídíò ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ lórí ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń ṣe àmì sí àdúrà náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlú mọ̀ọ́ká òṣèré orí ìtàgé tí gbogbo ènìyàn mọ̀ sí Lọlá Margaret ló sọ sórí ìtàkùn ayélujára rẹ̀ pé ojú ọ̀run tó ẹyẹ fò láì fara wọn ó ní kí àwọn ènìyàn dẹ́kun àti ṣe ìbàjẹ́ ọmọlàkejì wọn ó nítorí wípé àjọ tí wọ́n padà kó ni nígbà tí ó bá dọjọ́ ọ̀la lọ́lá Margaret ló fi àwòrán ara rẹ̀ ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ lórí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́ká dẹ́rìn pòṣónú tí gbogbo ènìyàn mọ̀ sí wòlíì àgbà ló fi fọ́nrán fídíò gbàdúrà fún àwọn tó ń ṣe inúnibíni sí i tí ó sì ní kí olúwa bá òun pa wọ́n run wòlíì àgbà ló fi orin ìlú mọ̀ọ́ká olórin tàkásùfé tí gbogbo ènìyàn mọ̀ sí ọlámídé tí àkọ́lé orin náà sì ń jẹ́ pa wọ́n fi gbàdúrà ọ̀hún ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. àwọn ìdílé máa mọ́ àwọn tó ní ní òdúró àwọn àwọn jújù àwọn jújù àwọn fífi òkìkì dọ́là iye bíbí jújù jújù fífi òkìkì dọ́là iye bíbí jújù ní nọ́mbà ẹlẹ́kìnní ìlú mọ̀ọ́ká òṣèré orí ìtàgé àti adẹ́rìn-pọ̀ṣónú tí gbogbo ènìyàn mọ̀ sí àmúdé èkó ló fi ìtàkùn rẹ̀ gbàdúrà sólúwa pé níbi tí aláàánú òun bá wà kí adẹ́dàá darí rẹ̀ sóòhun àti sí gbogbo àwọn olólùfẹ́ òun pátápátá àmùdé èkó ló fi fọ́nrán fídíò ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń ṣe àmì sàdúrà náà. aláàánú ẹ̀kọ́ tó bá rí ẹ̀ láàrin oṣù kan ìgbésí ayé ẹ̀ máa ṣe ń jì wo ìwọ ọlọ́run aláàánú tó máa ní mí lára aláàánú tó máa ní mí lára tó máa bẹ́ẹ̀ di gbogbo ìgbésí ayé mi sáàbù òun ọlọ́run bá gbèrú ẹ̀kọ́ aláàánú oṣù kan tí gbèsè ayé mi máa ṣe ń jì tí mo mọ̀ pálá àánú wọnú ayé mi wẹ́ẹ̀ ni mo tọ́ ọlọ́dọ̀ ọlọ́run jáde ẹ wo ẹ̀yin ọmọ ọba ìlú ẹ̀sìn ọjọ́ àánú adáàánú tó máa lọ yìí lọ́rùn tó máa ṣe ń jì sórí ayé yìí tó máa ṣe ń jì gbogbo ìgbésí ayé yìí tó máa mú ìgbésí ayé yìí tó máa sọ́ọ̀bì tuntun ìwé ọ̀rọ̀ náà máa yọ̀dá fún yín kò ní jù báyìí lọ lórí ajá àbálẹ̀ ìròyìn amúlòdùn mẹ́wàá látòrí ayélujára ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà níwèrè ohunkóhun tí a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká gba ìmọ̀ràn ẹlòmíràn ká sì mú lò Olúwatúnmiṣe Àdìgún lórúkọ tèmi ó dàbọ̀.